أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين أدخل الله ọlọ́ọ̀bá tí yíyọ́ lẹ́tọ̀ọ́ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìṣe àti ìyẹ fún anábì wa Muhammad tí ọlọ́ọ̀bá tí ó fẹ́ tí ó bẹ́ ẹ̀sẹ̀ àwọn aráàlú rẹ̀ àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ẹ̀mí wọn ní ọ̀rọ̀ ìfà tí ó fi jọ́ gbèdé kọ́lọ́jì àjọ ọ̀rọ̀ wọn. ọ̀rọ̀ sì ń lọ lórí gbólóhùn ọba àlìkẹ́ ọlá. tí yọ sọ fún asúrọ̀tì fàtíà ìpé iyyaka na'budu wa iyyaka na ìrẹ̀ ọlọ́run nìkan ṣoṣo láàmú ọ̀sìn ìwọ nìkan ṣoṣo láàmú wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ a wà lórí agbárin ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n tá a sọ wípé èwo lọ́wọ́ lọ́lájù nu ìbáàdà tá à ń afẹ́ sílọ̀ pẹ̀lú tó ṣe pé òun lọ́lọ́lá jù tí ládàá owó fi pọ̀ sí ibi tá a bá wá kù sí a máa bẹ̀rẹ̀ ọ̀hún kó sàmójútó fún wa lórí ẹ̀. Ibn Qayyim ọsọ egbò àwọn èèyàn kú sọ́nà mẹ́rin àwọn alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n pé bí wàhálà bá ṣe pọ̀ sí ní ládàá ó ṣe pọ̀ ni yóò jẹ́ kí ẹ̀sìn táǹsì ó jẹ́ fún un lọ́lọ́lá jù àìsọ pé ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wàhálà nípa lórí ìjọsìn tá à ń pa pé láàyò tó fún Aisha ńgbà tó sì hájì pé Ala àlà na náà sọ̀bẹ̀ ládàá tó rí yóò wà ní ìbámu sí bí wàhálà rẹ̀ bá ti pọ̀ tó wàhálà kan tí ọ̀rá lórí ìjọsìn tá a bá ṣe ṣùgbọ́n tí wàá ti pé lọ la wàhálà rẹ̀ nítorí pé ọfẹ fẹ́ gbalada gbégbé ìtọ́ba la wàhálà lọ tí wàhálà yẹn bá pọ̀ bẹ́ẹ̀ náà ládé yẹn oṣù pọ̀ tó. àwọn ìran ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn yẹn sọ pé ìrí ayé sá ìmáyé ń ni ọlọ́lá jù nínú gbogbo ohun tí yẹn la wá wà yìí pé tòótọ́ ni ọlọ́ọ̀bà ọfẹ kí á rí ayé sá ó sì fi yé wa yí pé gbogbo ìgbádùn tí ń bẹ ń bì nílé ayé yìí fúngbà kan náà ni so àti ká àyà suratul hadid àyà twenty nínú tọ́lọ̀ọ̀bà àlekíọ́lá tó tún fi sọ̀rọ̀ àlámọ̀rí ilé ayé yìí àti pé bíntín ni iná ní àyà tó wà nù suratul Imran àyà ìkẹrìnlá àti kẹẹ̀ẹ́dógún ọlọ́ọ̀bá àlíkẹ́ ọlá ń sọ fún àǹpá alẹ́ ayé ìpé zùyínà lin-nasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatiri al-muqantarati mina adh-dhahabi wal fiddati wal khayli al-musawwamati wal an'ami wal harfi ọlọ́ọ̀bá náà ló ṣe ọwá lòlò majhul suyyina na ọlọ́ni ó ṣe lọ́sọ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó gbó ṣahawati mímọ nífẹ̀ẹ́ ntẹ́mi máa ń kúndùn ntẹ́mi máa ń fẹ́ ntẹ́ yẹn sojú kòkòrò rẹ̀ lé ayé yìí yóò sojú kòkòrò jíjẹ mímu jẹ kó dùn mu kó toró lọ́nà ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn obìnrin ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn kó ní ọmọ ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn owó dúkìá ilé ayé kọ́kọ́ lé kọ́ralẹ̀ kó ní mọ́tò kó gun nǹkan kó ní dúkìá lọ rẹpẹtẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run wá ń sọ fún wa pé zuyyina linnasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatiril muqantarati minaz zahabi wal fiddati wàlìkẹ́yìlì lè mú sáwọ́ àwọn ti wà láàrin àmì wọlé haru ọlọ́run ló ń fi lọ́sọ̀ọ́ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó bò ṣe àwáàtì kọ́ máa nífẹ̀ẹ́ nǹkan tó dúkò kúrò ẹ̀ ń fẹ́ nínà ní sáàyì inú àwọn tí ń fẹ́ iná lóbìnrin wà tọ́mọ̀rọ̀ sọ tó ní làákàyè tó pé lẹ́dàá wàlúbànínà ọmọkùnrin kó na wo ní yìí máa wù ní ọmọbìnrin náà yọ ọgbọ́dọ̀ máa wù wù ṣùgbọ́n kò sí bá pé èèyàn ọgọ́rùn jọ ẹ̀rí pé èèyàn ọmọkùnrin ní ọmọ wù ju ọmọbìnrin lọ torí pé yọ kàdí pé fámìlì òun bọ́lá ọba àlekẹ́ láti dá wa nù bó ti ẹ̀ tilẹ̀ jẹ́ pé gbogbo ẹ̀ náà àtọkùnrin àtobìnrin àtọmọ kékeré àtàgbà kullu man 'alayha fan ẹ̀ ń torí bí àtẹ̀ntì ò rí bí kullu man 'alayha fan wa yabqa wajhu rabbika dhul jalali wal ikram títọ́ bá gbogbo tí mẹ́ lórí yẹ̀pẹ̀ pátápátá. ọmọ ẹ̀dẹ́ ènìyàn àwọn nǹkan wọ̀nyí wọ́lùkọ̀nà sẹ́rìlì mọ̀kàn sàrọ́tì bínú záàdù wọ̀lùfẹ́gbà bẹẹ náà ni góòdù rẹpẹtẹ fàdákà rẹpẹtẹ wúrà àti fàdákà ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn owó rẹpẹtẹ ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn owó ibi góòdù ló ti bẹrẹ wàhálà góòdù tó ti sọ ìyẹn ń ó ńgbà wàhálà àwọdàn tó pọ̀ jù ó tún tó ìyè ó di pépà tá ti pọ̀ wọ́n ti fẹ́ sọ di nọ́mbà lásán lórí tẹ́ẹ̀tì <laughs> lọ tẹ́ẹ̀pẹ̀ fẹ́ rẹ ra tòmátò ra nǹkan bọ́nú uh, nọ́mbà ni <laughs> ẹwà tó máa mú nǹkan yín lọ padà gbogbo dúkìá tẹ́ẹ̀lé owó tẹ́ẹ̀lé ọgbọ́n àbí káàdì ńgbà wàhálà pépà náà tó ti torí pé ńgbà tẹ́ bá lẹ́yìn fẹ́ ṣe one billion naira ní ìsìn ní China wá bá yín ṣe owó kan ìgbọ̀rọ̀ ajé yín kan náà lẹ́tùn gbé fún fi gbà láti pé wọ́n bá yín o ó láti á máa fowó ṣe owó <laughs> ẹgbẹ́ bìtì náà <laughs> ọlọ́ni wálíkọ́ náà tó ìrírí mú kọ́ ń náà gbá bí wọlé fẹ́ dọ́tì ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn fígọ̀ rẹpẹtẹ kó wọnú àkáǹtì ah, one billion lójókòó yìí èèyàn kan ẹni ọlọ́run ní bá ti ronú kọ́lọ́n kó ṣe lẹ́nu ọlọ́run jálẹ̀ àtàwọn náà ó ní bẹ́ẹ̀ yẹn bóòlù yẹn ya fẹ́ tọ́jú fámìlì rẹ̀ dáadáa bóòlù yẹn ti fẹ́ léèyàn lọ tí four hundred million kọ́kọ́ wà àkáǹtì rẹ̀ náà kó tó bẹ̀rẹ̀ ya <laughs> abẹ́rẹ́ bẹ́ẹ̀ nígbà bá ní kọ́ ọmọ ti dáadáa lọ nílùú nàìjíríà pé kọ́ ọmọ fáwọn burúkú ní nǹkan kọ́ ọmọ tọ́láṣí kọ́ ọmọ ṣègbà ọmọ sàwó ọmọ sponsor lè ké tí four hundred million kọ́kọ́ ti wà lákàntì rẹ̀ náà wọ́n sọ wá fún ọ sẹ́ndì mí sí ọ sẹ́yìn pé tó ń tàn gan ẹlọ́wẹ̀jọ ìyá kan mi ó ní ó ní ibi tó ronú dé kọ́lọ́nkọ́dá fún kó tó mọ sàlékún tọ́sọ́nà fún gbogbo wa ó tún ronú dé yìí pé tó ń bá tiẹ̀ ní àmọ́ náà ní àmọ́ náà ní àmọ́ náà ìpè ṣé tó ń bá wá ń ṣe gbogbo àwọn nǹkan tó wọ́n dá lọ́dọ̀ fámìlì torí wọn ò ní kó wọ́n fún fámìlì <laughs> ẹ̀rù nǹkan oní tó wọ́n dá ìgbà bá rí pé òun pín ráìsì ní odidi odidi alákòlápò fáwọn aráàta <laughs> ṣáàdé ọ̀yẹ́kẹ́ <laughs> ń yà pò tó ní owó oṣù tó lò ó ti yọ ìtọ́ba béèrè tó wà lè bí àpò ráìsì fún bíi sálárì tó tí ó yìí bí ní adúgbòyọ̀dọ̀ lọ àmì ìbẹ̀rù ọlọ́run ni tọ́lọ́n dákúkọ́ mọ̀ já níbẹ̀rù ọlọ́run ẹlòmí òríro yọkàn mọ́ ti jàǹbá ǹso ni agbọ́ ẹnìkan lásìkò kan àìsí ìlọ Saudi rárá wọn ni ọkọ̀ ogójì mọ́sálásí láti Kuwait wọ́n ní ó sì kọ́ mẹ́rin ó sì fi zero síbi ìwé tó ó sì fi zero síbi iwájú ìwé tó sẹ́ndì ẹ̀wọ̀ nǹkan mo ń bọ́ wà ní ìsìn gbòní jíjẹ rẹ̀ tí wọ́n jẹ́ wọn bá kọ́lọ̀ nǹkan sànù wa ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń fẹ́ràn dúkìá rẹpẹtẹ ìmọ̀ ń fẹ́ràn dúkìá rẹpẹtẹ ìmọ̀ ń fẹ́ràn owó rẹpẹtẹ wàlẹ̀ xẹ́yìlì lùmúsà gbogbo àwọn tí wọ́n lé àná àmì wọ̀lẹ̀ hàl nǹkan gùn ẹṣin tí wọ́n ti fi àmì sílá tọ́da tó wuyì mọ́tò tó fáìn iná làfilewé wọ́lẹ̀ àná àmì àwọn nǹkan ẹran ọ̀sìn ràkúnmí màálù àgbò àti mìsòrò ọmọ ẹ̀dẹ́ ènìyàn fẹ́ràn rẹ̀ pọ́pọ̀ lọ fún jàrá wàlhárì nǹkan ọ̀rọ̀ oko kágbàdo ọlọ lọ́tọ̀ kí sọ kúnlẹ̀ kí gbogbo ráìtì ọmọ lọ rẹpẹtẹ ọlọ́nidá àlíkà masá olùhàyà àti dúníyà ọlọ́ni gbádùn bẹ́ńbẹ́ tó tọ́ ṣùgbọ́n ìgbádùn ìsẹ̀mí kan tí ò ní pẹ́ kan ni wàláhù ìndáhù husnul maab ìsẹ́rí sí dáadáa ọ̀dọ̀ ọlọ́ọ̀ba nìkan lọ́wọ́ kọlọ́njẹ́ asẹ́rí sọ́lọ́ọ̀ba pẹ̀lú dáadáa kólé àwọn bí òkun bí kẹ́yìrì mi ń dà líkún lilladhina ttaqaw inda rabbihim jannatun tajri min tahtiha al-anhar khalidina fiha wa azwajun mutahharatun wa ridwanun wallahu basirun bil ibad ó ní kú ẹjẹ́ ń sọ fún yín náà àwọn náà bí okùn bí khairin min dalikum ẹ wá jẹ́ ń sọ fún yín nítọ́jẹ́ pò ń lólóore ju gbogbo ń táàrú sókè yẹn lọ nítòlóore jù náà ní pé lilladhina taqaw inda rabbihim jannat àlìjáná ń bẹ fún àwọn tí wọ́n bá bẹ̀rù ọlọ́run àlìjánná yẹn ó ju gbogbo ìfẹ́ tí ọmọ ẹ̀dẹ́ yẹn máa ń ní nílé ayé ó lóore jùlọ tẹ́jẹ́rì mi ń ta sí àwọn akérèmọdò wọ́n máa rìn ní abẹ́rẹ́ fi fiha táàmà bẹlọ́mbẹ̀ gbére wàzúwájò mutahhara àti àwọn ìyàwó tọ́lọ̀ ti fọ̀ wọ́n mọ́ bẹ́ẹ̀ náà ni ìyọnu látọ̀dọ̀ ọlọ́wọ́ yọ ọmọ bẹ fún ara ilé àlìjánná wallahu basirun bil ibad orílẹ̀-èdè gbogbo ẹ̀dá pátápátá tí túmọ̀ sí pé ilé ayé gbogbo ọ̀sọ́ ọbẹ̀ kò tó nǹkan níbi oore jẹ́ pé àmú ilé ayé yìí àmú ní òun náà ni a jẹ́ pé a máa mójútó ọlọ́run tó wá sọ fún wa ń sọ́ọ́tì làáràb àyà thirty one sí thirty three tọ́lọ́n fi ń sọ fún wa yìí pé kò sí ìwọ̀n bí ká lu ní ọ̀ṣọ́ tó bá ṣẹ̀yà ọlọ́run tí ò kọjá là tá a rúfin ọlọ́run tá a takò òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́ni yá bá ní adam ẹ̀yàn máa adama kùdú sí nàtàkùn ìndàkùnlé masjidi ọ̀sọ́ yín ẹgbẹ́wọ̀ ní gbogbo ìgbà irú tẹ́ bá ń lọ ilé ìjọsìn ẹ̀wọ̀ ọ̀sọ́ yín lọ àwọn tí wọ́n jẹ́ àwọn wọ́n yìí díẹ̀ náà ni wípé àwọn ará ajá ìléyà ará ìmọ̀kánlú àwọn ní wọn a máa lọ sí tàwáàfù yìí kó olú olúwa ní hòhò lọ́sàn-án gan àwọn ọkùnrin àwọn obìnrin ọ̀wọ́ afalẹ́ lọ tí wọn ò ní wọ nǹkan kan kódà ẹbí ó sùn nílẹ̀ mọ́kàbà táwọn yóò ti ń ròyìn pé dáadáa làwọn ń ṣe ọlọ́run wá kọ̀ fáwọn mọ́mí pé kò tó ó sì yìí náà takò ìdá kò lè má dédé ní ebi ilé olúwa yòówù tẹ́ ẹ fẹ́ lọ àti ti kàábà ni àti bòmíì ni ẹ gbọ́dọ̀ mọ ẹwọ ẹ̀wù yín tí ọmọ bò òhò yín àfàwà àlìmọ̀wárídì ọ̀sọ̀ yìí pé ntọ́lọ́ọ̀bà àlekè ọlá ń òun náà ni pé ká pé ní ọ̀sọ́ nígbà bá ń lọ mọ́sálásí lẹ́yìn ìgbà bá ti gbogbo òwò wa èyí tí ó tún bu yìí kún wa ká wọ̀ ọ́ lọ sí mọ́sálásí ọlọ́run bá àlekè ọlá ń fẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ sọ pé kó dóòzì natakum inda kulli masjid ní tí ọkọ̀ sọ bá yín lọ sí mọ́sálásí ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam ó ti mú góòdù lọ́wọ́ ńjọ́ kan ó sì mú aṣọ hariri lọ́wọ́ ọwọ́ ajáde sí àwọn sàbí rẹ̀ wípé ẹ̀yin sàbí mi innahuma muharramani ala zukuri ummati hillun li inatiha ó ní àwọn méjèèjì tẹ́ ń wò yìí ọlọ́run ṣe lé wọ̀ fún ọkùnrin láti máa lò àwọn ọkùnrin nínú àlùmọ́ mi ṣùgbọ́n àwọn obìnrin ọlẹ́tọ̀ọ́ fún àwọn láti lè fún wọn lò sòtí túmọ̀ sí pé ká gold pure gold àwọn obìnrin lẹ́tọ̀ọ́ sí wọ́n fi ṣe chain mo fi ṣe bangles wọ́n fi ṣe ṣinṣin tí wọ́n fi ṣẹ́ṣẹ́ ọlẹ́tọ̀ fáwọn ọlọ́run ti lẹ́tọ̀ fún wọn wọn kọjá àlà ọlọ́run ọwọ́n tó ti ọlọ́run sọlọ́lá àlìwọ̀sọ́lá tó kìlọ̀ fún wọn tí kura náà ti testify sí ìdí náà ní pé wọn gbọ́dọ̀ máa lò ń lò tí ọkùnrin ó fi wá ọkùnrin ń tọ́ fi á mọ̀ yìí pé wọ́n ń lo nǹkan tí ó wàá máa dá wàhálà alẹ̀ sílẹ̀ mi ìpè ọlọ́lá lóbìnrin yìí o olówó ni o tí ó wàá fi tí ó wàá fi wàá fi wàhálà sínú ẹ̀mí tí ó máa lé wọn fi wọn gbọ́dọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ náà níbi wọ́n bá ti sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ń sọ̀rọ̀ tí wọ́n fi wá máa wá wọn kí kò bójú mu torí ẹ̀ la yìí pé kóbi ọmọ kakùnrin àǹtà gbangba bọ́ bá ń wá ẹ̀rí lọ láti fi di àlìkìyàmọ̀ lè mọ́ rí nọ́ọ̀sù kọ́ra àbí àdé ṣùgbọ́n tí nọ́ọ̀sù kọ́ra àtàdé ti ń tọ́ka sí ọ̀nà ìgbọ́dọ̀ ọlọ́run sọ pé fàlà yaqdana bil qawl fàyẹ́tìmọ̀ alladhi fi qalbihi maradun wàkúnná káwùlà ma'rufa ọlọ́run ní fàlà yaqdana bil qawli àwọn obìnrin wọn gbọ́dọ̀ máa lẹ́ ohun wọn. fàyẹ́sì máa lẹ́bí ibi kọ́lébí ìmọ̀ràn nígbà tí bá ń sọ̀rọ̀ wọn ò gbọ́dọ̀ wọn lẹ̀ débi pé ẹ̀ ń tà àárẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ ń tó pé ń bẹ lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ òṣèkúṣe ń lù tẹ́lẹ̀ kò tí ì tí ó ni pé ńgbà náà ni ọwọ́ àmọ́ nítorí pé ah obìnrin lọ́ka ní báyìí ah ní ilé ilé ọmọ

yọ wá di pé ó fẹ́lẹ̀ ó kọ́lé ó fẹ́lẹ̀ yìí ó kọ́lé kí wá ní mọ́dẹ́lì eh, wo lẹ́ á fẹ́ jẹ́ nígbà tí wọ́n tọ́ ọba lọ́rùn tó wá sí ní ẹni tí wọ́n ti kọ̀rọ̀pù yẹn àbí wọ́n náà ti kọ̀rọ̀pù fún ara rẹ̀ tọ́lọ́ nǹkan sànú. ọlọ́run ní ẹlú ọ̀sọ́ yín lọ síbi mọ́sálásí kọ̀ọ̀kan kùlú wáṣẹ́ràbù ẹ máa mú ẹ máa jẹ ńtọ́ba wù yín tó halal ẹ gbọ́dọ̀ kọjá àlà ọlọ́run wàlà àtòsíríkù ẹ má sàṣe ju ẹ má ètò náà ẹ ọjẹ́ pé òhun yọ mọ̀ hàn ta ẹ ní wọṣọ tó gbójú mu ẹ má jẹ́ pé oúnjẹ àti nǹkan òní tó wí fún yín lókun náà sì ní jù náà àti aláṣẹ ètò kulimani haroma zinata Allahi lati akhraja li ibadihi wa tayyibati mina rizq قل هي للذين آمنوا في الحياة الدنيا خالصة يوم القيامة كذلك نفصل الآيات لقوم يعلمون الله نرى النبي بوليري صلى الله عليه وسلم من حرم زينة الله التي أخرج لعباده تعالوا سليوا ọ̀ṣọ́ tí ọlọ́ọ̀bà àlékẹ́ ọlátọ́ yọ ọ́ jáde fún àwọn ẹrúsìn ẹ̀ àwọn ọ̀ṣọ́ ọlọ́run yọ ọ́ jáde ìtàǹpì lọ́sọ̀ kété parí èèyàn ni ọ wà èèyàn sẹ̀ mú sára ni èèyàn sẹ̀ mú nǹkan yọ sẹ̀ mú sára ni àbíkọ́ wà lọ́ọ̀kan kọ́ wà nítòsí èèyàn kí wọ́n máa wò pọ̀ mọ́ yẹn arọ̀ ọ̀ṣọ́ náà ni mo bá mú iná oríṣiríṣi tó ọkàn sínú pálọ̀ rẹ̀ kọ́lọ̀ oríṣiríṣi kò sí lára rẹ̀ mo wọ̀ pé wọ́n bá dé bá ọ tí wọ́n ń wù ọ lábẹ́ iná yóò tó jọ́sọ̀ fún ọ. ọ̀sọ́ yẹn ọlọ́run bá àlejò ọlá ọ̀dà lọ́tọ̀ ọlọ́run wa sọ pé ká lọ sọ pé èèwọ̀ ni tó yẹ pé ọlọ́run bá àlejò ọlá náà ló mú ọ̀sọ́ yẹn jáde wọ́tọ́ yé bá a ti mìíràn rírìsì àti ntọ́ da tó dún mọ́rin mẹ́rin nínú tí ó wúlò fọ́mọ ẹ̀jẹ̀ nìyẹn ní ìjẹ ìmú àti nǹkan mìíràn kuli hiyalè lẹ́bi iná àmànù ilé sallallahu alaihi wasallam sọ fún wa yìí pé àwọn ọ̀sọ́ yìí táwọn múmi ní òdodo ní àwọn múmi ní òdodo ńlá lọ́sọ́ yìí kílẹ̀ àyà àti dùnìyà nílé ayé yìí ẹ̀tọ́ wa ni khalisatan yawmal qiyamati wa níjọ́ gbéńdé alìkìyàmà káfíńdé ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa sallam ó ti sọ fún wa nù hadith kan yìí pé tílé ayé yìí tó bá tó ìyẹ́ ẹ̀fọn ètò bíbí ẹ̀fọn o ìyẹ́ kan nù ìyẹ́ ẹ̀fọn tẹ̀kọ́ níyẹ̀ lọ́tún níyẹ̀ lọ́sì láwùká náà ti dúníyà tó wáyé pé ilé ayé ó tó janaha ba'uda ó tó ìyẹ́ ẹ̀fọn lọ́dọ̀ ọlọ́run ni máa ṣẹ́rí bá káfíìrò mí ní aṣọ bàtàmá káfíìrì ìbátí rí omi ẹyọ kan báyìí ìbátí ń mú láyé ṣùgbọ́n ọlọ́run ọ̀ka sí tí ohun ti gbogbo ti mẹ́mẹ́ kò tó nǹkan kan wájú ọlọ́run ní káàkiri fi ń jàǹfààní ìdí jẹun yọ wà jẹ́ ká lísọ̀tà ń yẹ ọmọ lẹ́kẹ́ yá má sí yọ jẹ́ ẹ̀sà fáwọn múmi ní òdodo níjọ́ àjínde kàdáàlìkà nufọ́ sílùlẹ̀ áyáàtì báwọn ọlọ́run ti ń ṣàlàyé ọ̀rọ̀ wa fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn rẹ̀ ó lè káwọn obìnrin yà àlámú fáwọn èèyàn tí ẹ jẹun ní قل إنما حرم ربي الفواحش ما ظهر منها وما بطن صفوا إلى وجيسي الله صلى الله عليه وسلم إتي انت لما بامي سليوة olùtọ́jú mi tó ṣe léèwọ̀ alifawahish náà ní tó dúwò tó ẹkú tẹ bá ti wò báwo ni yóò sàkó mẹ́rin ní jẹ́ fahisha gbáà ìwé lélẹ̀ fahisha nìyẹn ẹ̀ ó kó sí ìnáwó àti gbogbo oríṣiríṣi nǹkan tí ọ̀dà máa bọ́ ara mi ní àwa máa bá kan gbogbo ntí yó èyí tó fojú hàn bẹ́ẹ̀ àti ntọ́pamọ́ wàlí ismọ̀ wàlí bàgì ọlọ́run fi ẹ̀ṣẹ̀ léèwọ̀ àti ìkọjá àlà ìrẹ́ àwọn èèyàn jẹ́ bighairi làhàkì láì lẹ́tọ̀ọ́ wà á tún ṣíríkù billahi ma lam yunazzil bihi sultana àtikọ́ ọmọ àtikọ́ jẹ́ pé òun ru nǹkan mí ìfọ̀mọ́ ọlọ́run tó jẹ́ pé ń tẹ́ ń ìfọ̀mọ́ ọlọ́run yìí ẹ̀rí kankan látọ̀dọ̀ wa an taqulu ala Allahi ma la ta'lamun àti kẹ́ ẹ máa sọ ń pa ọlọ́run nítorí pé ẹ̀ nímọ̀ sí kẹ́ ẹ máa parọ́ mọ ọlọ́ọ̀bà àlèkè ọlọ́run sí ilé ìwọ̀ nìyẹn níta fẹ́ lò mẹ́ ni pé zuhudu ìráyésá Islam ń fẹ́ ṣùgbọ́n kò débi kéèyàn wá máa wẹ̀ tọ́jà káàkiri àbíkọ́ máa kójú rẹ̀ mọ́ rí sákàkàkà àbíkọ́ máa kó òkúta kùn kọ́ máa pé eh, òun fi ń ráyé sá ni ọlọ́ọ̀bà àlèkè ọlá kò béèrè irú yẹn lọ́wọ́ wa. àwọn onímọ̀ afáwa alhassan al-basri tọ́jú ara basra àti sufiyanu tauri wọ́n láwọn àyè tí ọlọ́ọ̀bà àlékè ọ láti dá sọ wípé ahsanu amalan ipe ẹni tí ó dáa jù níṣẹ́ wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni ashadduhum lid-dunya tarikan ẹ̀ ń bá palẹ̀ ayé tì jù ìnọlọ́run rí fa àti àbí ẹ tó yẹ pé azahadu ń fi dunya ẹ tó yẹ pé ńlọ́ra yé sáájú wọn ni ìnọlọ́run bá ń tọ́ka sí inú suratu kahf ọlọ́run sọ nínú àyà keje ike inna ja'alna ma 'ala al-ardi zinatan laha linabluwahum ayyuhum ahsanu 'amala ọlọ́run bá àríkẹ́lá sọ pé inna ja'alna ma 'ala al-ardi laha. awala se gbogbo ń tọ́wà lórí ilẹ̀ a se ní ọ̀ṣọ́ fún ilẹ̀ yìí kọ́ máa jọ́sọ̀ lórí ilẹ̀ linabuluwa hum afẹ́ tẹ́sí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wo afẹ́ gbìdánwó wo amala ta ni ó dáa jù níṣẹ́ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n wá lẹ́ni tí ó dáa jù níṣẹ́ ilé ìlẹ́nsẹ́ pé tọ́lọ́ fi ṣe ọ̀ṣọ́ lórí ilẹ̀ yìí yọ sàfún kò ní kàásì irú ẹni bẹ́ẹ̀ òun ọlọ́run tó ń sọ fún wa nínú suratul mulk pé tabarakal ladhi biyadihil mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqal mawta wal hayata liyabluwakum ayyukum ahsanu amala wa huwa al-azizul ghafur ọlọ́run ní tabarakal ladhi biyadihil mulku ìbùkún ni ti tó bá wù ní fún ẹ̀ńtọ́bá yóò sì máa lé lé lé kò ní bá tabaraka alladhi biyadihi al-mulku àlùbáríkà ò sí lọ́dọ̀ ẹnìkẹ́kọ̀ọ́ wọ́ lọ́lọ́ mọ́tò ẹnìkẹ́kọ̀ọ́ wá ara àlùbáríkà ọmọ mú wá àlùbáríkà bọ̀ tó wáyé pé wọ́n ń ta àdìgbẹ́ yẹ kí wọ́n náà fowó lẹ́yìn tó ń béèrè owó tẹnìkan ẹ̀yẹ́ pé títà yẹ kí wọ́n náà fowó tiẹ̀ náà lẹ̀ débi pé wò nídìí ẹ̀ mọ̀ lòfi àníkẹ́ nǹkan máa mú wo tiẹ̀ bọ̀ kọ́ ọba tọrọ àgbáríkà àbí wo ni èfi ìfi ẹ̀gọ́ lọ yàn àwọn yẹn náà sì gbà bẹ́ẹ̀ gbọ́ ẹ pé wọ́n ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ hmm, ìtànyànjẹ lásán ni ìgọ̀ yẹn ni ẹ ṣé wọn náà nídìí ẹ̀ mọ̀ ni àbójúkọ lọ́dọ̀ rẹ débi pé wọ́n lọ́wọ́ ń ha ẹwọ́ ẹ̀tàn ọlọ́mọ sí alómùgọ̀ ẹ̀wọ́ àlùbáríkà ẹ̀wọ́ àlùbáríkà ẹ̀ ń tara yín jẹ kí èso òròǹbó kí èso ọ̀sán ìsàgbàdo dábàá pé tọ́ba ti mówó ọmọ gbé lọ àdúrà tó wà á ṣe wọn náà ní bùkátà àlùbáríkà torí àlùbáríkà ni pé kí nǹkan ọmọ ọmọ kékeré lásìkò kan kó tó wà mọ ìgbèrú sí níjà àlùbáríkà mi táwa ni ò ní díẹ̀ tani ọ afẹ́kọ́ yẹ káwọn yẹwà adáwo tiẹ̀ sọ́dọ̀ tolúwa rẹ̀ pé kọ́ máa tọrọ ẹ̀ fún wọn tani ọ̀bùlù ẹ̀ tọrọ tara ẹ̀ wọ́n bá nídìí sàrà kó wọ́n fọ́n sàrà wọ́n wulẹ̀ lọ́mọ àlùbáríkà nìkan wọ́n máa ní wọn fẹ́ gbowó àlùbáríkà fọmọ orúkọ ọmọ ọmọ gọ̀ ó kò sọ pé ọ̀rọ̀ tí ọ̀bá làákà yìí alẹ́bí tabarọ́kà lẹ́bí ibi adìhìl mọ́lìkù ìbùkún ní tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá ọba tó ti pé ọwọ́ rẹ̀ ní ọlá wà wọ́wọ́ alẹ́ akùnléṣẹ̀ ǹkọ́dí ọlọ́wọ́ bá iná ni ọba tó ní kápá lórí gbogbo tó bá fẹ́ ṣe alẹ́bí kọ́lákàlmọ́ tawalẹ́ hayata ikú òun lọ́dá ìsẹ̀mí liyabuluwakum ṣùgbọ́n mọ́tíláàkù ìjámọ́rì ni wàá wù wà o ìsẹ̀mí lọ́sàájú pò ńlọ́dá ìsẹ̀mí ńlọ́ tó wá dákú liyabuluwakum ọlọ́nfẹ́ dányíwò ní ayyukum ahsanu amala tani ó dáa jù níṣẹ́ wa huwa al-azizul ghafur ọlọ́ọ̀bá nìkan lọ́ba tí ò sírú ẹ̀ ọba alámójúkò ọlọ́nkọ́ mójúkò fún wa tá a fẹ́ lò ń bẹ́ ni pé ahsanu amala apá kan nù àwọn àfa àfa wa hasan al-basri àti sufyan al-thawri náà wọn tàbíì wọn sọ pé azhadukum fi dunya náà lẹ́ ń bá sáfúnlé ayé jù tó múlé ayé ń bẹ́ńbẹ́ sọ làwọn kà sí pé iṣẹ́ tó dáa jù òun náà ní kọ́ jẹ́ pé kéèyàn múlé ayé yìí kó mú bẹ́ńbẹ́ tọ́ba tí wàá mú bẹ́ńbẹ́ ẹ àwọn nǹkan mi ò mọ̀ rọrùn fún àwọn nǹkan mi ò mọ̀ rọrùn fún yọ ọmọ ojúṣe fún mọ̀tí ọba tuntun wàá mú bẹ́ńbẹ́ yọ ọmọ bá àwọn òfin kan náà àwọn òfin ọlọ́run nígbà bá jẹ́ pé ilé ayé nìkan ló kó léyà ọ̀rọ̀ tó wá nù hadith anabi wa sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ sahal bunu sa'adi sa'idi ó ní ọkùnrin kan wá bá anabi wa sallallahu alayhi wa sallam ó ní ya rasulallah dullani ala amalin idha amiltuhu ahabbani allah ó ní ṣàlàyé fún mi júwe fún mi

anabi sallallahu alaihi wasallam wa sọ fún pé izadi fi dunya yuhibbuka allah wa zahadi fi ma inda an-nas yuhibbuka an-nas eh muli ayé mbente ko makali ayé ku ko dojúkọ alikiyama ko dojúkọ akhira ko ma ko ma ṣe ibada so Ọlọ́run ba alikẹ ọlá yóò nífẹ̀ẹ́ rẹ̀ ìtì ń bẹ lọ́wọ́ àwọn èèyàn bó ti wùlẹ̀ ọ̀dá kó dùn kó pọ̀ kó wúlò fún ọtó mọ gbójúkó ń bẹ mọ́tọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ wọn àwọn èèyàn máa fẹ́ràn rẹ̀ pé ah, àbẹ́ ẹ̀yọ ọkùnrin yìí kì tọrọ kankan ìbá sọ náà jẹ́ òní ipe aláwù kìíní yẹ tara kíta sùúláhù wà búnú àdàmà ìyínà alùyẹ gọ́gọ́bù ọlọ́run bá lè kí ọlá tọrọ tó bá ń lọ gbogbo gbà gbogbo bá dásìkò kan wàhálà rẹ̀ ti pọ̀ jù kí ló dé sáwọn nìkan ni <laughs> yọ papọ̀ àkórìíra rẹ̀ kẹ́yìn náà so téèyàn bá téèyàn bá múlé ayé ń bíntín tí ọ̀ka ń tọ́ wà lọ́wọ́ àwọn èèyàn fún ibi pé kọ́ máa jẹpẹrẹ ara rẹ̀ báwọn èèyàn kan ṣe máa ń ṣe láìpò olówó ọmọ wá sí tó dá ẹlòmíì lọ́fíìsì lọ́dọ̀ olówó láti fi lèmi náà rí owó olówó kan ló ti fẹ́ fọ́fíìsì náà mọ̀ bọ̀ kí n má bọ̀ ń bọ̀ <laughs> tí èbá ṣe kó ní bá tí ń rí bí yẹsí mọ́ ní mo wọlé arídìkọ́ lálẹ́ mi jì kò sì sí káwọn àwọn àgbàlagbà ẹ̀ẹ́dẹ́ tó jágbà fún agbọ́mọ́ lọ lọ́dọọdún ó kéré jù wọ́n lọ lẹ́ẹ̀mejì wọ́n lọ gba ilé wọ́n lọ gba ìsinmi ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà súnà ọlọ́run ti wà lórí ilẹ̀ ntọ́ bá ń rò pé o lè rí lọ́dọ̀ olówó kan ọlọ́run lè ṣe fún ọlọ́nà míì ìpínlẹ̀ ló ṣe fún náà kí alábọ̀ wa jẹ́ pẹ́rẹ́ ara rẹ̀ ó wà tún á jẹ́ pẹ́rẹ́ ẹ̀ mọ̀ ó tún wá yẹpẹrẹ ìjà àfa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ojú tọ́lọ́run wọn ọ̀fẹ́ ṣiṣẹ́ apá wọn kí kọ́sà jẹ́ pé nǹkan ọmọ yọ tí ó wọ́ kan ọmọ wá tí òun jẹ́ pé ti wàhálà yẹn máa ń fẹ́ ọlọ́run kọ́ sànù. àdìsí yẹn Ibn Majah lọ́gbàá wa ṣé wà Albani sọ pé ìsúnájú rẹ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ ni. àwọn tí wọ́n wá jẹ́ ìrìn ẹlẹ́ẹ̀kejì tá a wí kí wọ́n sọ yìí pé zuhudu ìráyésá lọ́pàtàkì

tọba ti àfẹ́rẹ́ rìn dáadáa àsìkò àjì tọlọ mọ́kà kó wo àwọn Nàìjíríà bí wọ́n ṣe máa ṣe wo àwọn Indonesia bí wọ́n ṣe máa ṣe wo àwọn kílókù ẹtí dẹ Bangladesh bí wọ́n ṣe máa ṣe lóríṣiríṣi tí kálukú ọ̀sá máa ṣe ah, tí lè túmọ̀ àánú àjì ni wọ́n kọ́ lè sínú ìwé tí wọ́n á fún wa lóríṣiríṣi tẹ́ẹ̀rí pé àwọn innocent laymen ńlọ́pọ̀ jù láàrin àwọn mùsùlùmí náà lọ́dẹ̀ ń fà tá a fi ń fojú wo tí wọ́n fi ń fojú wo mùsùlùmí pé àbí ẹ̀sìn wọn lọ́sọ̀ wọ́n dìbẹ̀ ni kì í ṣẹ̀sìn lọ́sọ̀ wọ́n dìbẹ̀ àìkọ́ńpa ẹ̀sìn yẹn ni problem ta ni so àwọn mi wá wà nínú àwọn ìran kejì yìí tí wọ́n rò yìí pé ìráyé sáwọn gangan ni kókó wọ́n wá tẹ̀m̀pẹ̀lẹ̀ mọ́ orí ẹ̀yẹn wá dúólé wọ́n sì ń pè àwọn èèyàn lọ síbẹ̀ débi wípé fún ọ̀ka ìmọ̀ si ìmọ̀ Islam yọ wà jẹ́ kí wọ́n máa tìnà ti jì sọ́fìn tán kínú wọn tó yẹ kí wọ́n tó yẹ wọ́n wà máa béèrè kwẹ́sàn lọ́wọ́ àfọ àtọ́ ẹgbẹ́ àfọ àwọn àìgbò lẹ́wà ẹgbẹ́ inú ẹ̀tọ́ ráyé sá ni ńgbọ̀ ráyé sá kìí ṣe ìráyé sá rẹ̀ lórí ìmọ̀ yọ máa oríṣiríṣi ntí ọ̀yẹ́kọ́ wà nú ẹ̀sìn yọ máa fi tí sòtí túmọ̀ sí pé ìráyé sánìkan ò lè dá dúró kọjá pé ní òjẹ̀ ń tó lọ́lá jù nínú ẹ̀sìn tá à ń sìn fọlọ́ ìráyé sá tọ́já pé ìmọ̀ ń bẹ pẹ̀lú ẹ̀ à ń sin tọ́lọ́wọ́n bá àlékè ọlá ti ń fẹ́ òun náà ni ó mọ̀ nítumọ̀ kì í ṣe pé ìráyé sá lásán láwọn àjùrọ̀ mọ́ láàánú pé ìlọ́dàájù àwọn mẹ́wàá ń bẹ nínú àwọn ìran kejì yìí tọ́jẹ́ pé àwọn tí wọn ọlọ́run fà wọn lóye ẹni ẹ̀sà ni wọn àwọn mọ̀ ìpé ìráyé sáhùn nǹkan gangan ni target bí kèdè pé ọ jẹ́ àkàsọ̀ lọ síbi nǹkan míì nígbà táwọn òtún wá gbé nǹkan míì àkàsọ̀ lọ ni pé káwọn kó ẹ̀mí jọ lórí tọlọ́run kọjá ikú ọlọ́run bá ni ọ wà ní ẹ̀mí èèyàn ni ó sì máa ní kan rẹ̀ sẹ́rí túbálọ̀ yóò sì máa ká ìrojú pẹ̀lú máa wá ìyọnu ọlọ́run ọba àlekè ọlá àwọn yẹn nígbà táwọn wà tí wọ́n á jù sọ́fìn tí wọn àwọn wá kà sí pé àdékìrì táwọn bá ń ṣe ní ọ̀fọ̀ ọkàn àwọn mọ́ òun sì ní ọ̀gá gbogbo nǹkan wọ́n wá ṣe àdékìrì débi pé wọ́n sọ wípé ọlọ́run ti fáwọn láìlà ọlọ́run ti fáwọn lásùbà ọlọ́run ti fáwọn lálàtà

adikiri ń wá jẹ́ pé pataki pàtàkì ju ẹ̀sìn tó pé ń tọ́ lẹ́sìn gangan tó wá sàlàyé wa lọ kò tó wá máa dáadáa lẹ̀ àdìkiri tí ò sínú tíra ọlọ́run tí ò sínú súnà nàbí wa sallallahu alaihi tó jẹ́ pé ń tọ́ ti tó wa ó ti rọ̀ wá lọ́rọ̀ tá yọ gbogbo àdáadáa àwọn tí a wá pè ní àwọn ẹni ẹ̀sán tó yẹ tún wà fáwọn ju àwọn lọ àwọn náà tó wá fọ́ méjì àwọn míì bẹ́nu wọn tẹ́kọ̀ onímọ̀ ni wọ́n pàṣẹ ọlọ́run ti hàn wọn pé àṣẹ ọlọ́run rèé àbí ìtọ́lọ̀ ń kọ̀ fún wọ́n pa àdíkìrì tí ń ṣe wọ́n pa á tì sí ọlọ́run lọ sí tí ìtọ́jẹ́ ìwọ̀ bá dé ó dènà sí wọn ò ní wípé káwọn tó máa wo ilé ilé wọ tẹ̀ǹpá kan jẹ́ báyẹn wọn àdékèrè àwọn ìsúmọ́lọ́ àwọn ó ti kọjá káwọ̀ tó pélé ìtúndé wọ̀ ní tiẹ̀ bá máa ba olóòtú òfin ọlọ́run lọ. àmì ìwọ̀ ẹnu wọn tó yẹ pé àwọn náà tún gbé gbági ti wọn nínú àwọn tí wọ́n jẹ́ ilé ẹ̀sà yìí tó yẹ pé kọ́kàn wọn wà tí nǹkan míì bá wá wá tọ́jà àti ọlọ́run àbí nǹkan tọ́lọ̀ bá kọ́ àdìkìrìhùn ni wọ́n máa dúró tì tí wọ́n máa ṣe lọ tẹ́ni tó bá pèrún bá pèrún ìntánẹ́tì àtàwọn ọ̀dọ́ máa wí tó bá wí nígbà bá débi hayya ala salah hayya ala al-falah kásùkú la hawla wala quwwata illa billah àwọn sọ yìí pé ìntàwọn ń ṣe lọ́hùn ó pàtàkì ju ìrun tí ń pè lọ́hùn tí túmọ̀ sí pé wọ́n yẹ̀yẹ́ ara wọn torí pé Ànábì sallallahu alaihi ọmọ pé ẹ̀ oríṣiríṣi nǹkan lọ kó tó sọ yìí pé tí mo adínú bá tẹ́ ó ní pèrún bá ti pèrún ẹ tó bá wí nígbà tó ń pèrún bá pèrún tó jùlọ yẹ kó ọmọ àti kó ọmọ wí ti ń wí gbogbo nǹkan yòókù ọ̀pá tì ó fi tẹ̀lé àti wa Muhammad sallallahu alaihi ńgbọ̀ bá wa parí tán àwọn tó ṣe wípé wọ́n kà sí wípé ní táwọn bá ń ṣe lọ́wọ́ àwọn gbọ́dọ̀ pàátì nígbà táwọn bá ti rí àṣẹ tọ́lọ́ọ̀bà àlèkè ọlá àwọn míì ń bẹ tó pé tí ẹ bá ti ń ṣe àwòrán àdùn wọn lọ ntọ́jẹ́ súnà ní ntọ́jẹ́ náà wàá fi lórí ntọ́jẹ́ ìmọ̀ ni wọn ò ní kà sí kódà mbẹ́nu àwọn míì tọ́jẹ́ pé nítorí tí wọ́n ń gbádùn inú ẹ̀mí tí wọ́n ti tí wọ́n ti bá sáábà tó ti wù wọ́n wọ́n ní èwo ni ẹ̀ ń sọ ń pa mọ́ ṣètọ́ nǹkan náà kéwù onímímọ̀ ni nígbà tí tọ́n jẹ́ onímímọ̀ tí ó lùmọ̀ rẹ̀ tí ó rùmọ̀ ẹni ní kọ́ o ti gbádùn kankan tó sì jẹ́ ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n bó ló wá ẹ̀ tó tó ní ibi tó gbogbo ntọ́ bá ń ṣe tí fi ń já ní ibi ìmọ̀ Islam tó òfin lè ọkọ mọ́ kó o ti mọ̀ pé ìrégbè sí. olúwa rẹ̀ ọ sọ ni ìtọ́sọ́nà tó dáa jù kí wọ́n sọ̀rọ̀ fún yàn kí yìnyín náà sì ti mọ bí kan tí fi wò bí n bá tẹ̀ torí pé àwọn èèyàn isi sórí ti le wọ́n lè sórí tí gbogbo sì takora wọn ọmọ àwọn òfin láti nígbà bá tẹ̀lé mí jẹ́ pé ya pa ẹnu ó ti dá èèyàn kan mú kàtọ́ bá wù yàn ní pé gbogbo ilé ìsì náà ni kílẹ̀ ayé rọrùn fún wa fi ya pa ẹnu sọ́ọ̀kan mú kàtọ́ bá ìsì fún ọ ya pa ẹnu bó ti jẹ́ pé tí wọ́n bá ru ẹjọ́ kalẹ̀ wájú adẹ́jọ́ báyìí ó lè máa da omi sórí tí wọ́n máa kọ́ ọkọ̀ wípé wò lẹ́nu gbogbo àwọn ilé lọ́yà ìtẹ̀wá dùn báyìí wà lù wọ́n jò dòdò bẹ̀. kọ̀bọ́dọ̀ jẹ́ pé gbogbo ẹ̀mí ó mú àbí gbogbo ẹ̀sìn èwo ló súnmọ́ òdodo jù ni yóò mú. fún wọn sọ pé iná láha àbádà náà bí tó lékejì nú ọkàn ojúṣe ní tá a gbọ́dọ̀ lò nù kọ wá sọ pé táwọn àbáàbá ti wá yapa iregbe nǹkan mú kan tó bá wù mí ìrégbè nìyẹn kódà tó bá ń se bẹ́ẹ̀ ó ṣe tí kò sí àáfàá kankan tó ṣe rí láyé àti torí pé níbi àgbọ̀lẹ́ ẹyọ kan tó lọ fẹ́ ṣe látòkè délẹ̀ ìyapa ẹnu pọ̀ ń bẹ̀ tọba wá débi kan nígbà tó ń lọ tó mú ti ṣáàfì ń òtún wá débi kan òmu ti Málíkì mbẹ òtún wá débi kan òmu ti Abu Hanifa mbẹ nígbò débi kan òmu ti Imamu Ahmad tọ́ba kọ̀ báyìí gbogbo ẹ̀kọ́ ó rí kó o ní àtòjúwe gbogbo àbá àtòjì lọ torí pé oníbà Abu Hanifa kò lè ṣàlàyé àlùwàlá tiẹ̀ tí apẹnu fi wà láwọn abala kan mbẹ táwọn afáàmì yàpẹnu mbẹ oníbi Ṣáfì ìṣèṣe tiẹ̀ oníbi Málíkì ìṣèṣe tiẹ̀ oníbi àwọn ìṣèṣe tiẹ̀ ńgbọ́n àwọ̀ bá wá ṣe tó mú díẹ̀ níbi ìbádẹ̀ yọkan tó fẹ́ ṣe o mú káòlù mọ́líkì bí káòlù ṣáfì bí káòlù àbú ànífà nígbà tó bá jáde ó rí pé ìbádà tó ṣeun kò sẹ́nìkan tó ṣe nínú gbogbo àbá àtọ́lọ̀ <laughs> mọ́sálà yẹn ni wọ́n ń pè mọ́sálà tẹlifík nínú sólò lùfẹ́tẹ̀ àtẹlifík so ẹ lọ lórí mẹ́ẹ̀dẹ́ bá mẹ́ so ntí wọ́n wà ní ìsìláàmù ni pé ntọ́ bá tẹ̀sùn ẹ̀ jù lọ́gbọ́dọ̀ mú lórí ẹni mọ́sálà bó ló ṣe á ní ntọ́ tẹ̀sùn ẹ̀ pẹ̀lú ẹ̀rí ni àwọn afáwa ti tíra lọ lórí tó fi ma kí lọ tẹ̀sùn ẹ̀jù sónú tíra tí wọ́n ṣe náà ni at-ta'arud wa at-tarjih bayna al-adillati ash-shar'iyyah at-ta'arud wa at-tarjih bayna al-adillati ash-shar'iyyah sónú afáà tó ṣe oní abdul التعارض والترجيح بين الأدلة الشرعية so atako àti bó láti gbìn tó tẹ̀sùn ẹ̀dùn nínú àwọn ẹ̀rí tó jẹ́ ti ṣẹ̀ríà ṣùgbọ́n wọn fi hàn bí mufasiru bá sọ pé báyìí tẹnìkan tó báyìí tẹnìkan tó báyìí ọgbọ́dọ̀ ti tẹ̀rìdé ẹ̀ èyí tó bá wà rọ́ọ̀dé tó tẹ̀sùn ẹ̀dùn ńlọ́wọ́ àmúlò ntọ́lọ́wọ́n bá lè kẹ́ láńtọ́lọ́dọ̀ wà nìyẹn èyí pé kọ́ wá sọ pé mo ti yapa ẹnu ẹ̀ẹ́d ọ̀tún ara rẹ̀ jẹ́ ìyẹn òsínú Islam. apákan náà àwọn èèyàn wọ̀nyí wọ́n bi wọ́n léèrè pé tí ẹni tó bá pèrún bá pèrún tóun sì ń ṣe àdíkìrì lọ́wọ́ èwo ni kóun ó ṣe tóun bá ní kóun ó já àdíkìrì òun ọkàn òun ò ní papọ̀ mọ́ lórí tóun ṣe ọwọ́ aṣọ wípé ọjà àdíkìrì rẹ̀ náà nìí ọjà àtìkiri rẹ̀ ni ńgbà tó ọba sì wà lórí yẹ̀pẹ̀ abẹ́ àríṣù ọlọ́run wà torí pé sánmà àtìlẹ̀ abẹ́ àríṣù ọlọ́run wà ẹ̀tọ́ ọ̀tọ̀ ọlọ́run ni wípé kọ́ jẹ́ pé ẹni tí ṣe Allahu Akbar ẹ̀tọ́ àǹfààní ẹni tí ọ̀fẹ́

ṣé bọ́lọ̀ ń ṣe gbé kalẹ̀ nu àtòjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam mo rò wọ́n yóò bá mi fi yé ibi tó kù sí nìyẹn àwọn ará kejì nu àwọn tí wọ́n gbà pé zúdù ríráyé òun náà ni ọ̀gá aṣẹ́ nínú tí yóò sì ti ráyé sá òun náà ni kọ́ tẹ́ńpẹ́lẹ́ má àdìkìrì kọ́kàn rẹ̀ ó fi mọ́ ó fi àwọn ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kẹta tí ẹ sọ̀rọ̀ nípa ìbáàdàwò ni ọlọ́lá àwọn sọ yí pé ìbáàdà téèyàn bá ṣe táǹfààní rẹ̀ bá ti lọ sọ́dọ̀ ẹ̀jẹ̀ míì fẹ́ pé ìbáàdà téèyàn bá ṣe àǹfààní ẹ̀ kọ́kọ́ ti wà lọ́dọ̀ èèyàn náà yọ gbàládá ń bẹ̀ àǹfààní tó wá bọ́ sọ́dọ̀ ẹlòmíì èyí tó bọ́ sọ́dọ̀ ẹlòmíì yẹn òun lọ́lọ́lá ju èyí téèyàn bá ń dá ìnáwó ìnáwó tọ́ba ṣe yí pé náfìlà yóò dìwọ́ owó tọ́ ọ̀nà owó ni ọkọ́kọ́ wà lọ́nà gbàgbé náfìlà torí pé owó tọ́ bá mú wà ìbádà ti ń bẹ̀ ń bẹ̀ fúnra rẹ̀ àǹfààní rẹ̀ ó tún extend sí ọ̀dọ̀ ẹlòmíì àwọn ní ìyún àǹtí ọ̀la àǹfààní tí ó bọ̀ sẹ́ni kejì ńlọ́lọ́lá jù lọ́dọ̀ táwọn ju èyí tó ṣe yí pé yọ jẹ́ àǹfààní lórí ara ìyẹn nìkan lọ wọ́n wá mú ẹ̀rí wá tọ́pọ̀ ìpè ntáwọn rí ntáwọn rí ẹ̀rí àwọn rèé nínú ẹ̀ òun náà ní gbólóhùn òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam tí wọ́n gbà wá ike al-khalqu kulluhum iyalullah gbogbo ẹ̀dá pátápátá bíi fámílì ọlọ́run lọ́jẹ́ wa habbuhum ilay anfa'uhum hadith yẹn bó ṣe dùn mẹ́rin yẹn Imam Albani sọ wípé da'ifun jidda ọlẹ́ pọ̀ so ńgbò tí jẹ́pọ̀ lẹ́ pọ̀ ọ̀sọ́rọ̀ mẹ́ ìtọ́lẹ̀ lásán gan àìlèmísẹ̀ ìdíká tó fún akókun lẹ́ pọ̀ nítorí sánúdì tẹ́ ń gbàgbà wa wọ́n yóò ní bẹ́ ẹnìyẹn náà tún ní bẹ́ wọ́n nítorí ìyá ló fi jẹ́ pé ọlá ti ń bẹ fún onímímọ̀ àtẹ́m tó pé kàn ń sin lọ́hùn tí ò ní mímọ̀ bí ọlá ti ń bẹ fún òṣùpá inú àdìsí mi òṣùpá ọjọ́ kẹlá lórí àwọn ìràwọ̀ yòókù ti bẹ́ ń sánmà ẹ rí i pé ìmọ́lẹ̀ tiẹ̀ ojú ti wọn lọ lórí ọlá tí wọ́n ń bẹ fún ìmọ̀ yìí kò rújú rárá ntọ́pọ̀ ni nínú ẹ̀ àyà ẹlẹ́ẹ̀kẹsàn-án ní sùràtù Zumar ọlọ́run bá àlékè ọlọ́run sọ fún wa pé ammani huwa qanitun ana al-layli sajidan wa qa'iman yahzaru al-akhirata wa yarju rahmata rabbih qul hal yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun innama yatadhakkaru ulul albab ọlọ́ni amanihuwa kọ́ọ̀nì tún sí ẹn tó dọ́kan dúlọ́dọ́ ọlọ́run àna àlẹ́ìlì láàrin òru sáájìdà ń wà kọ́ọ̀yì mọ́ tí ń forí kanlẹ̀ fọ́lọ́run tí ń dúró fọ́lọ́run yẹn pé tí yaná fíra sóun ló lóore jù ní yahdaru ìsẹ̀mí ìjọ pé kó wọn mọ̀ kíjà ọlọ́wọ́n bá kọ́ mọ́ bá ń bẹ̀ wàyẹ́rì jó rahmatahu tó sì ń sàgbéèlé àánú ọlọ́run tó ní olóore ní abẹ́ntí orí yẹn ṣe ẹ̀ntí òdìdè kírun fọ́lọ́run bá àlékè ọlá ń dìde kírun fọ́lọ́run láàrin òru ta ló lóore jù قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون sọ fún wọn ṣé wọ́n jọra wọn ní omi máa àtẹ̀ntì òní mímọ̀ wọn ò lè jọra wọn láíláí àǹfààní tó mọ̀ rí látara òní mímọ̀ ọ̀nà tí ọmọ gbà ṣe ilé ayé tiẹ̀ ọ̀nà tí ọmọ gbà lòpọ̀ pẹ̀lú rẹ yọ yàtọ̀ gidigbe tẹ́ntì òní mímọ̀ tí bá tó wá nímọ̀ nípa ẹ̀sìn Islam ah ó ti nípa nípa nǹkan ńlá tí ó jẹ́ kí ilé ayé ó sùn à ńgbà mo fọ àjámẹ́ Islamiyya ní Mẹ́dínà lárúbáwá kan Ọnwa sínú jámíà lọ́sàn-án yóò drive mọ́tò rẹ̀ wá ó sì gbé nǹkan lọ́wọ́ yóò wá dúró sẹ́nu ọ̀nà ńgbọ̀ bá yóò tún lọ ńgbọ̀ ya yóò tún padà wá níjọ́ mi fáìlẹ̀ nìkan wá sọ pé kí ló dé kí ló tẹ̀lẹ̀ ó ní òun gbé ọkùnrin kan ní ọmọ áfíríkà sí ni dúdú ni ọwọ́ àgbàgbé kí ní ìsinú mọ́tò òun nínú ọmọ jamiu islamiyya tí tó ń dálẹ̀ lẹ́nu ọ̀nà ló ń fi lọ ẹ̀wọ̀n tí tóbi ọlọ́ ibi wá ti ń wá nǹkan náà ní ìsìn tí ò ti ju owó tó ń tọ̀ ju wọkọ̀ lọ́dọ̀ rẹ̀ lọ èkó ti ń lò ṣùgbọ́n kí ni ọ ń bẹ̀rù ááfẹ́ ọ̀ ìṣẹ̀mí tí ń bọ̀ kò sí wàá mọ̀ yìí pé bóun tó náà ti ń wá wọn pé dúdú ọmọ jọra wọn lójú funfun tí funfun náà ti máa ń jọra lójú dúdú <laughs> àbí yorùbá mi ò yé yìí

àbí tí wọ́n bá tó fi hàn yín báyìí lẹ́tọ́ lè fọ́lọ́ búra fún ẹ pé à ilé ìkọ́ni yìí ẹ̀rá mi yìí ni àwọn olùlàdàlà pé irú aṣọ ilé yìí ààbà irú aṣọ ẹlọ́wọ́ <laughs> tí aṣọ tí wọ́n wọ̀ ní wọ́n aṣọ ìgbé ó ti ó dúdú ọjọ́ ọ̀tọ̀ kan náà <laughs> gbọ́dọ̀ wáyé kí wọ́n ti gba tọ́píríǹtì wọn àhán wọn tí wọ́n bá ti wọ́n tún ní kọ́ lọ ṣe tọ̀ print yẹn wọ́n wà wò sí àgbo tó bára wọn bí ẹnìkan tí wọ́n ti mú fún criminal offence mọ́kà wọ́n ti gba passport rẹ̀ wọ́n ti ti lé jáde ní Saudi tí wọ́n tó ti fi passport lé lọ ọmọ akẹ́ rẹ̀ tí wọ́n á lọ gba passport mi Nàìjíríà wọ́n abandon ti yẹn wọ́n tún wá fi new passport wọ Saudi padà wọ́n tún wá mú Mọ̀dínà fún ọ̀fẹ́ǹsì náà kó tó jalè ọ̀tọ̀ mọ́kà ló ti kọ́kọ́ jà kan yẹn lè kó ó tún jalè Mọ̀dínà tó ń gba àwọn wà á máa ta ìta ìtafí àtàwọn ìṣe interpretation wọ́n ní o ti wá sáà di nọ́mbà pásítọ̀tù rẹ̀ rè ìgbà tí àwọn mú rè ìgbà tó kú rè nítòsí rè wọ́n dẹ̀ dìpọ́tù ẹ̀ lọ Kánò nígbà náà àsìkò tó tún kún wọ Saudi padà rí tọ píríǹtì rẹ̀ rí gbogbo ẹ̀ ní ọlọ́gọ́sà ni <laughs> the funny thing wàá tún ní pé gbàtà tún pe àwọn tí wọ́n tún gbédè rẹ̀ láwọn Haúsá tí wọ́n tún gbédè rẹ̀ wọ́n tún ní tóun tó fi ń sọ̀rọ̀ yẹn kìí ṣe haúsá ti nàìjíríà haúsá nìjẹ́rì <laughs> ó ní bàbá sọ́ọ̀dù nàìjíríà lọ ẹgbẹ́ kọ́ lọ́nkọ́ sàmì wa ọlọ́run bá àlejò ọlá ó ti fi yé wa pé onímímọ̀ àti tí onímímọ̀ ẹ̀ lè fi wéra wọn ìgbésí ayé tí wọ́n máa lò ẹ̀ lè fi wéra wọn ọ̀nà tí wọ́n máa gbà báyìí lò pọ̀ ní tàlàkì àwọn ẹ̀ lè fi wéra wọn. torí ẹni àwọn àfá àfisọ lábẹ́ kàfá nínú zawaj ipe agbọ́dọ̀ rí pé stétọ́sì ọkùnrin àtobìnrin ó súnmọ́ra wọn kẹ́ fi wọ́n fúnra wọn ṣùgbọ́n tọkọ lè pọ̀ ju tóbi lọ ẹ jẹ́ ìjì náà wọn ìjì ní wọ́n náà ti wọn graduate tọ́wà lọ fẹ́ tó jẹ́ pé school search ni problem àwọn nǹkan ní ọmọ abẹ́nú ọpọlọ yẹ tó yẹ pé yọmọ tako tẹlé nítorí kókò ní ẹ̀sìkúṣọ̀ bẹ́ẹ̀ náà ni ẹtí ẹtí ẹtí ò lè dá ẹtí ẹtí ò mọ kí ó dáadáa tẹ wá fi àfáàfù yọ fún yọ fa problem lọ́jọ́ iwájú tó wọn mọ based on knowledge tiẹ̀ tó wọn gbé báyìí ní tẹ̀lé àwọn ibà ìjẹ́ nìkan òun sì fẹ́ mọ lòkó ọkọ̀ lórí aya ọ̀dọ́ òun ló yẹ káàtì ọ so èyí tẹ́ ẹ fẹ́ sun wọn pọ̀ náà lẹ ti fi okùnfà tí ó tún tú wọn ká ẹ tún ti fi sí tòkọ́lọ́ nǹkan máa kọ́ wa máa ṣe. ọlọ́ni iná máa yàtọ̀ ra kàrú olólè àlebà àwọn tí wọ́n máa rántí gbogbo ń tàn wí tí wọ́n máa fi ṣèṣì títí wọ́n máa wúlò látàrí náà ni àwọn tí wọ́n bá jẹ́ onílàákàyè. ọlọ́run tó ń sọ fún wa ní sọ́ràtì mọ̀já áyà kọkànlá pípé ya ayú alẹ́dínà àmọ́nu ìdákílá lakum tafassahu fil majalisi fafsahu yafsahillahu lakum wa ìdákílá ṣùsù fánṣùsù yarfa'illahu alẹ́dínà àmọ́nu minkum والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير ọlọ́ni yá ayọ́ alẹ́bí náà àmọ́nu èyí tẹ́ nígbàgbọ́ ó ẹ̀ńtọ́ nígbàgbọ́ òdòdó lọ́wọ́ pé ó sì fẹ́ bá sọ̀rọ̀ ìdá qila lakum tafassahu fil majalisi tí wọ́n bá ní kẹ́ ẹ̀sùn kẹ́ ẹ̀fà yìí lẹ̀ níbi ìjókòó ẹ̀yin náà ẹ̀sùn tafassahu ẹ̀sùn ẹ̀sùn ẹ̀fà yìí lẹ̀ jẹ́ká yọ̀ fẹ́ àyà ìwá nítorí pé kálukú ni máa fẹ́ràn fún òun wà tó ṣe àná ìṣàṣàlà fún òsì mọ̀ gbọ́rọ̀ rẹ̀ ọwọ́ adé yìí pé ìjókòó ti wá fún yóò ti wá ju kapásítì ẹ̀ lọ sọlọ́run wa ń kọ́ àwọn mọ́mìnì lẹ́kọ̀ọ́ ipe tí wọ́n bá sọ pé kẹ́ ẹ sún káyè tí wà fún sunsun ẹ̀sùn yafsahi Allahu lakum ọlọ́run ṣe ìgbà àyè fún ẹnì kọ̀ọ̀kan nù yín nígbà bá sún fún ọmọ ìyá rẹ̀ wà ìdá àti ìlà nṣùzú fáńṣùzú tí ẹ bá ní kò burú ẹgbẹ́ra ńlẹ̀ ẹ dìde ẹ̀yin ti pẹ́ àwọn kan tún sẹ́ẹ̀ dé àwọn kan ti tíráfúlì dé wọ́n fẹ́ gbọ́rọ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n fẹ́ rí ẹ̀rí mú lórí pàdánù bí ọlọ́ọ̀ni fún òṣùlọ́mú fún àwọn èèyàn wọn tí ẹ bá ní ẹ dìde ńgbà míì ẹ dìde يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات ọlọ́run ó ṣe àgbéga fún àwọn tí ẹ ní ìgbàgbé àwọn ẹ ẹn tó ní mímọ̀ àgbéga tí ẹ nígbà tó ti ní ìgbàgbé òdodo ẹn tó ní ìgbàgbé òdodo ó ti sí ó wá ní mímọ̀ sí ṣùgbọ́n ní mímọ̀ kò sí bẹ̀rù ọlọ́run kò síbi tí ń bá rí o yọ bá wọnú jáde náà ni wà á lè mú ń bi ilimi hí lam ya amalam àdàbò mi ń kọ́ bèbè ó bá délé wá sáré ẹ ń ní mímọ̀ tí ò lò ó yọ oní ọ̀kọ̀kọ́ jìyà ọlọ́run lálẹ́ kìyà àmọ̀ tí wọ́n tó máa fìyà jẹ àwọn olóòṣà bí ẹ̀ bá lò ní mímọ̀ àǹfààní ẹ̀ náà ni kò lò ó nígbà tí ọba ti wá lò kò ságbéga nǹkan fún wájú ọlọ́run ọlọ́run bá lè gbọ́dọ̀ sọ pé yẹ́rìfà ìlàhù lẹ́dínà àmànú mímkún wọ́n lẹ́dínà utul ilma daraja àwọn tí a jẹ́ múmi ní òdodo nù yín ọlọ́run sì àgbéga kò fún wọn bẹ́ẹ̀ náà ni àwọn tí a jẹ́ mímọ̀ nù yín lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàgbọ́ òdodo wallahu bima ta'maluna khabir ọlọ́run bá lè gbọ́dọ̀ ó ní ìmọ̀ fínífíní sí gbogbo alàálímù ẹn tó ní mímọ̀ ni ó ní fínífíní kò ní fínífíní alàálímù ni ṣùgbọ́n alàkàbírù ó ní ìlú fẹ́nìkan kan àfẹ́ bá jẹ́ expert so àwọn khubara àwọn expert nìyẹn so wọ́n ti máa ń lo mukhabaratu fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fún àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ máa ń wà expert so wọ́n ti kọ́ wọn lọ́wọ́ fún wọn mọ̀ọ́sẹ̀ wọn dáadáa tí wọ́n ti wọ́n kàn wá sí sáìdì ọ̀dọ́ wa mẹ́rin pé jọ ọmọ yín báyà gbọ́ pé ọmọ bí wọ́n yẹ pé ọ̀sẹ̀ nkọ́sẹ́ lọ ní iṣẹ́ táìsì náà ni ìyá tí ọmọ kankan gbà ọmọ ìpè ọ̀gá rẹ̀ mọ́sẹ́ dáadáa nù nígbà wọn ti rí ebó lọ́gọ́ rẹ̀ wá àjẹkọ̀ rẹ̀ la máa gbó fún nìyẹn bí ẹ báwọn yọ ọwọ́ ọtẹ rẹ̀ ni nígbà tí wọ́n débi àgbẹ̀ àfẹ́ gbèsè táìtì fún ọ ní nǹkan kan ni ló bá ní àwọn anítẹ́rẹ́ àwọn sẹ́wò lẹ ti ṣe àwọn yọwọ́ tó kọ àwọn sẹ́wò lẹ ti ṣe táwọn ilé ìlú kà àwọn ti tẹ́ lọ́ọ̀kan ní olódò ẹni síbẹ̀lẹ̀ wà báyìí ẹ̀mọ́ mọ̀ ọ̀rìn àbáyé ápè yìí ẹ̀sẹ̀ ìdùnkú ọgbà láàrin tàbá wà gẹ̀rí owó báyìí wọ́n náà tàbí rẹ̀ gan wáyé tò lẹ́yìn ọ̀rẹ́ ìyàwó náà wọ́n wá sọ wípé àwọn ti mọ̀ ìdí tó bá jọ mọ̀ ìyàwó ìyàwó ní kò ní ráyò fún ìráyè fún ìwọ̀ ya rẹ̀ pé wọ́n ti mọ̀ pé ẹ̀yìnkan ló kó ọmọ mọ́ transfer owó sí ẹ̀ńtọ́ ọmọ transfer owó sínú àkáǹtì rẹ̀ yorùbá mi ti yé tọ́lá ẹnìkan náà wọ́n ti wọ́n ti lọ wọ́n ń pè láti láti láti ọjọ́ police station lọ́yọ̀ ọjọ́ látọ̀ ọjọ́ ni wọ́n ti pè pé kọ́ mọ́ bọ̀kọ́ wá police station òun sì wà dúdú gbẹ̀ ń tajà owó báyìí wọnú àkáǹtì rẹ lásìkò báyìí ó ní òun ò tiẹ̀ mọ̀ pé inú ọjà ló ń wà police station ní kó wọn mú kọ́tẹ́ ìwé ra wọ́n ní owó yẹn wọ́n smọ́gbù ẹ̀ láti wọn àkáǹtì alákáǹtì fún tó wá tẹ̀ wọ́n àkáǹtì ẹ̀ sọ́dọ̀ tiẹ̀ ọwọ́ ìwọ̀n ṣùgbọ́n ń bọ̀ ya tẹ́sàrí pé kò sí evidence kẹta kò tí ẹ̀mọ́ innocent pátápátá kò sí information kẹta tó lè give lẹ́sẹ̀ wá túlẹ̀ <laughs> pé kọ́kọ́kọ́ lọ ní ọjà rẹ̀ so ẹni tí kéèyàn máa sọ́ra sí àwọn kùbárà iná ni wọ́n ń pe àwọn ọ̀tẹlẹ̀múyẹ̀ yẹn wọ́n máa ń pe mùkàbárà wọ́n so ọlọ́ọ̀bà àlekẹ́ọ́lá ní khabirun bímọ tààmàdùn so òun lò nímọ̀ fínnífínní sí gbogbo sẹ́tẹ̀ǹtì ẹ ọlọ́ndàkùn kọ́sà ànú wa kọ́sà àmójúkò fún wa o ẹ iṣẹ́ wa tí ọ̀dà kọ́mọ̀tì bí wa o kọ́sà àmójúkò fún wa kọ́ gbàgbọ́ wa ìbẹ̀yẹn láàgbò sí inṣàlá níta gbọ́ ìkọlọ́njẹ́ wúlò fún wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin